وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته agbàgbọ́sí wọn lọ́wọ́ sọ̀rọ̀ àlékún sí ọlọ́run fún ìyàgbé ìjẹ́ fún ọlọ́run fún àgbà ìlú wọn olùdó àwọn ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àtìkú báyìí tí masalahnya orang tua yang bersulit dengan itu. Dia pemirsa dengan angka ayat di akar mana ayat itu ke di luar negara ini bahwa ini pajak títí fi dá a lójú òun padà kó gbogbo ọmọ àlejò adáná òun padà kó wà lọ ní ọjọ́ ọjọ́ ni ó ń ṣe rọ́ọ̀ nínú àwọn ọjọ́ tá a gbọdọ̀ gbàgbọ́ yìí nínú àwọn ìmáàmù tí wọ́n máa ní tí wọ́n tó tí wọ́n pé ìyá ní lánàá. Kí ló ń bá dúró lára rẹ̀? Ìmọ̀ ìlú ni a. Tó bá dúró lára rẹ̀, a ń máa ń ràn yàn lọ́wọ́ pọ̀ láti kìtọ̀ náà. Ìrọ̀jú ẹ̀ sá mi. Lára àwọn ọmọ náà ti jẹ́ pé ọlọ́run bá fẹ́ ká fún púpọ̀ ní àtàmúlò ọ̀sánbẹ̀ ọ̀rọ̀lọ́ àwọn àríwọ̀ tẹ́lẹ̀ yẹ́dì máa rí títí àfihàn nígbà tó yá sí yá mọ́ yóò rí nígbà tó pẹ̀lú àwọn ọmọ ìgbẹ́ iṣẹ́ dáadáa ó sì mọ ìgbésẹ̀ النبي محمد صلى الله عليه وسلم إنه كان يؤمن بالله واليوم الآخر إلى سبيل méjì méjì kọ́ lórí mánì àlùkárò lórí mánì mẹ́fà yẹn àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ànábì máa ń pa méjì yìí kan pọ̀ tàbí ìbá ti gbọ́ náà gbọ́ tó ti gbàlùkà náà gbọ́ o méjì yẹn pàtàkì ìbá ti gbọ́ náà gbọ́ tó gbàlùkà náà gbọ́ o ìgbàlùkà náà gbọ́ òun ní ìṣèlú gbogbo ìṣèlú ìṣèlú ọ̀gbọ́n yẹn àbẹ̀rẹ̀ nígbà tó tó àlejò yá náà nígbà tó yẹ wá lọ́wọ́ òun kọ́ kọ́kọ́ yẹ kí kámọ́ ìdí ìṣòro lọ́kàn wa ìyẹn náà ń kó wa jọ àti àkọ́kọ́ kó wa jọ èyí ìṣòro ó dúró lẹ́nu wa tí wọ́n dúró lẹ́nu wa kámọ́ gbìyànjú kámọ́ kẹ́kọ̀ọ́ èyí tí wọ́n wá sórí ẹ̀mí yẹn à ń àpẹẹrẹ kọ́nà ń ta mí yẹn ni èyí wá sórí ẹ̀mí yẹn àlùkò náà wà àlùkò náà wà àpẹẹrẹ kọ́nà ń ta mí yẹn ni kò sí yẹn ló wá rẹ̀ wọ́n lọ́ bá ti ń tuntun rí ẹni ẹgbẹ́ àlùfẹ́mà wà ó àlùfẹ́mà wà ó kò sí nǹkan tó yẹra lùkìá náà nǹkan méjì náà ló sọ àwọn àṣẹ tó ṣẹlẹ̀ ó pọ̀ ó méjì ní wọn ká ó méjì àmọ́ gbogbo ilé ìgbìmọ̀ náà lórí kan méjì náà الحساب والجزاء الحساب والجزاء وصف لقلب wọ́n tó ti wọ́n ìwé lágbájá wọn lágbájá ẹ̀sìn ìwé ọ̀tọ̀ rẹ̀ ní wọ́n. lẹ́yìn yẹn ní wàá fi àgbàjá. ìṣòro tó bá ti fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa òun náà yóò bí gbàjá òun. gbàjá òun ni ẹ̀sán bá fún kálukú lórí ìṣòro tó bá ti lọ. òun táwọn gbìyànjú nígbà tí wọ́n wá sílẹ̀ ní wọ́n pé àlùfáà máa wà wọ́n. ìlànà kan wà kó wá sílẹ̀ ní wọn. wọ́n sílẹ̀ ní wọn kan wà kò wá sílẹ̀ wọn rárá bí wọ́n ṣe ń gba ilé lójú táwọn ìwé ọ̀ náà wó bẹ́ẹ̀. ọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀rẹ̀ máa ń ṣẹlẹ̀ mẹ́tẹ́ máa ń àwọn èèyàn náà káwọn padà àwọn tó ń ẹjọ́ ìtọ́jú nàìjíríà yìí ó wá fún ó wá fún ní iṣẹ́ rẹ̀ jẹ́ yíyí lẹ̀. ìtọ́ ìtọ́jú sí àwọn àwọ̀mù náà tálíkà ìtọ́jú tálíkà sí àwọn olóyè sábà tó kájú àwọn ọmọ wọn tó ẹjọ́ bẹ̀rẹ̀ nípa pé àwọn ẹ̀rí tó wọn ronú náà lè fi hàn ní pé ó ti ẹ̀rọ kéèjì náà kí ó lè lọ. mo ti àwọn yàtọ̀ mo ti ronú ẹ̀ àbí àwọn tó yẹ pé wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ náà ni ẹ̀rọ rẹ̀ kú ó sì kú síbẹ̀ ilé náà wọn ò ní padà. bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa náà á ń rí ìdílé wa pé àìrán ti ọjọ́ yìí àìrán ti rẹ̀ síbẹ̀ ẹ̀sẹ̀ wọn máa ta àwọn tó máa ń rántí ọjọ́ ọlọ́run tó ń fi ní ẹ̀yìn wọ́n ń rántí kẹsàn-án náà ẹnìkan tí nípa ìdàgbàsókè ìpẹ́ wọ́n ti pàkì mọ́sí ìkalẹ̀ lára wọn tó pàkì mọ́sí ìkalẹ̀ wọ́n sì dé òṣìṣẹ́ mọ́sí ìkalẹ̀ mọ́sí ìkalẹ̀ sí. ṣé ìpẹ́lẹ̀ ká ti mọ̀ fún wa pé ẹmọ́gbẹ́ fóònù dáadáa ìpẹ́lẹ̀ ló fi ká mọ̀ sọ ní ìlú. àwọn èèyàn ò wọ́n sáré sí yàrá àwọn ọ̀gá gbọ́ àwọn ọ̀gá gbọ́ báwọn ọ̀gá gbọ́ wọ́n wà lè sí yàrá gan-an tí ìgbéyàwó ó pọ̀ pé báwọn ẹ̀ṣẹ́ ti wá àti ayé fáwọn èèyàn fẹ́ ti wá àti ayé fáwọn èèyàn tó kó wá àti ìbẹ̀rẹ̀ ọlọ́ ni ó ń ṣe fún ọmọ mi bí ìbẹ̀rẹ̀ para wọn àwọn ọmọ wà ẹ̀rú ń bà wọn kí ló lára àwọn kan wọ́n yí sábò fún wa wọn wọ́n lọ sí ọ̀rọ̀ wọn sọ à nípa lè ní o mo yí sábò sí fún ẹ̀yà ara wọn tọ́ba lè yí sábò sí ní ara rẹ̀ kò lè sábò sí fún ẹlòmíì ìsàbò sí ẹlòmíì ọ̀sàbò fún ara rẹ̀ ni ìwọ́n tó ń fẹ́ kọ̀ọ̀rọ̀ yẹn lọ sí ọ̀rọ̀ lọ́n sílẹ̀ ni àwọn sáré sábò fún orí ara wọn wọn lọ bá àlejò pé àwọn ìgbìmọ̀ pé àwọn ìgbìmọ̀ náà ìfẹ́ kọ́lé ìfẹ́ lọ́lá ìfẹ́ gbòòlì àwọn ọmọ sí àìsíláàmù làwọn ọmọ bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ sí. Nígbà wọn tó máa délé àwọn táwọn ọmọ wà ní ìgbésí dáyẹ lọ́dọ̀ àmẹ́bí ọmọ bá délé àwọn tó máa ráyè fọ́ ra wa àwọn ọmọ ráyè fọ́ ra àwọn ọmọ ẹlẹ́tẹ̀ẹ́. Àwọn ọmọ ráyè tó mọ bọ́ máa síé ìfẹ́sọ̀nù yẹn yìí. Màá ní ìgbà wọn tó ní à tó bá tó yìí tí tọ́lọ̀ ní tí wọ́n ti mọ̀ ẹ̀yìn mọ̀ ni títí yé ni ó yé yìí náà ni ọ̀dọ́ mi lè dá mọ́ pẹ́ síbi. so àwọn afá yẹn lákòókò ọ̀dọ́ àwọn àwọn afá wọ́n dákòókò máa ṣe wá sí àlùkò àwọn fáwọn èèyàn. wá sí àlùkò àwọn èèyàn lápá lára àwọn èèyàn ó ti di pé ìfẹ́ ìfẹ́ ẹni tí ẹ ti gbé yẹn lọ ẹ bá wọn yẹn ibi tẹ́ ìpín ìyẹn títí lọ́wọ́ ẹ́ wọ́n tó gbé ìrọ̀ abáyé bẹ́ẹ̀ wọ́n gbọ́ mi tó wá ó wà lọ́gbàlọ́ wá wọ́n lè ní ìmúni lọ́wọ́ ló kú síbẹ̀ síbẹ̀ náà ẹ kò máa tẹ́ láti pé kọ́ ọ̀rẹ́ nìkan tó kàn síbọ̀ láti kọ́ tẹ́kí lóyè ẹ̀rọ fóònù wọn ní wa ṣàwọn èèyàn sàlì ìjàmbá o ibi ra ibi tá a ti ń sin àwọn èèyàn láwọn ènìyàn dúdú kọ́ ènìyàn dúdú kọ́ ẹni tá a gbé jù lọ sí ọ̀sẹ̀ yìí àní wọ́n ní ó sùn wọ́n ló kú mọ́

ẹnu tó ti máa ń ràn án lọ ó lè ràn án lọ pípẹ́ ẹ̀dá kò sọ́nà ibi ká máa ń jáde kíámà ó lórí gbogbo ẹgbẹ́ wọn bá ti yẹ mẹ́tí àlè kíámà tó kàn rẹ̀ ọlọ́run ò sórí fún ìwọ tó ń bá wọn ta ọrùn rẹ tí wọn ń wá jẹ ní rẹ pé àlìkáyọ̀ náà wà àlìkáyọ̀ náà wà á ah, ìwọ náà ọlọ́sìn ìwọ lọ́wọ́ náà ìwọ náà tó ní ìrìn àrùn lọ́wọ́ bí wọn lọ́kọ̀ tó máa ń rọrùn kò láì kíámà ó yàtọ̀ bí ọlọ́run ti bí rẹ̀ fún wa ó yàtọ̀ ṣùgbọ́n àti pé àwọn àfa bàbá kan lọ sí hajj ó jẹ́ ó jẹ́ fẹ́ di bàbá fún ọ̀kan àwọn ọ̀rẹ́ wa bàbá rẹ̀ ti dàgbà dàgbà ó wá lọ sí hajj bàbá tó lọ ó gbé àwa lọ kí i bàtà lọ kí i bọ́dà kan bá wa ń bẹ̀ ọ̀dọ̀ bọ́dà yẹn bọ́dà kí i láti àwọn ọmọ nǹkan ní ọ̀dà ọmọ ìṣẹ́ ni o bàbá kan sọ orí sí àwọn kan tí wọ́n rí àbá wọn sọ̀rọ̀ bàbá náà hajj ò dá lágbàlagbà kò dáadáa wà lágbà èyí ń fẹ́ ilé ẹ̀fọ́ yẹn lẹ́yìn náà náà ẹ tọ́lẹ̀tì náà bá wọn yẹn ní yunifásitì dáadáa wọn á dájú kọ ẹni tó wọlé yẹn pé wọ́n fẹ́ sí yìí wọ́n fi sànù ẹ̀fọ́ lóyún lọ́wọ́ yìí ọ̀lú lọ́wọ́ èmi náà máa bá yọ sí ìyẹn bá lóyún fún mi èmi náà bá dá sí níbẹ̀ yẹn máa nà ó tètè lọlé bá màtí wọn náà ti mọ̀ pé ó bá ti dá lé hajj ọ̀ ní nígbà tó fi mọ́ ó lè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbà tó ń gbà tó ń gbé ní sókè tó ń gbé ní làlùfíàmà ni wọ́n ní oúnjẹ ẹ̀ máa jọ kí ẹ fàyè rẹ̀ ẹ lè fún oúnjẹ rẹ̀ gbogbo àwọn ọmọdé àmì tó bá mọ́kọ̀ ẹ̀

bẹ́ẹ̀ fẹ́ kọ́ ọ́ bẹ́ẹ̀ fẹ́ fẹ́ kọ́ ọ́ndẹ́ẹ̀dì ẹ̀sìn ọba gbàgbé wọ́n ti pẹ̀lú ẹ̀yìn wọ́n gbàgbé ìfẹ́lú yìí tí wọ́n ní fún olùkọ́ ọjọ́ tí wọ́n ní fún ṣe ọlọ́run sàmánù wa so ọjọ́ ìkìyàmù ọjọ́ kan yẹ́wò ní o ọjọ́ tó lágbára gidi ni o tí wọ́n máa wá sórí ọkùnrin gbogbo gbà gbogbo èyí tí wọ́n bá ti wà bá ti wà ní àyè tó máa wà lórí ẹ̀mí ní àyè abátúmí àgbègbè náà ìdúró wà yìí tó jáde èyí ni wọn lọ́wọ́ bí lọ sábúrú tó bá láàbù tọdọ bẹ́ẹ̀ pé nígbà bá jẹ kí náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ kan náà nígbà bá jẹ mọ́tò ní méjì tí wọ́n ti jáde fún un àbí kó jáde fún àwọn pé wọ́n á tó ìyàwó ti gbé mi jáde àwọn agbé àbájáde ló tẹ́ẹ̀lì ìwọ mùsùlùmí wọ́n gbé jáde ló tẹ́ẹ̀lì pẹ̀lú òde ṣọ́kàn àwọn ìtúsílẹ̀ àwọn ilé ìtìlé wọn yẹ ẹsẹ ní ọjọ́ káwọn lè rẹmọ wọn á kú sínú rẹ ètò síbi tí o kò síbi tí kò sí lè bẹ̀rẹ̀ ń kó ń lọ́wọ́ tà lẹbi bẹ́ẹ̀ ìlú nà nínú ihu. Thank you.

Ẹgbẹ́ bàbá ti gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ kan lẹ́yìn àná. Ikú bẹ̀rẹ̀ ní sá fún ọ̀rọ̀ ìgbà láti bá tó wà lórí ọ̀rọ̀ ìgbà Dábí Nàìjíríà yóò dá alábẹ́ yìí níbi àní ibi kan tó ti yìí àní lọ́bẹ̀ àfẹ́ fún à ń sáré fún ọ lọ́nà àmọ́ jíjẹ́ ń sá fún ọ. Ebi ìdílé kí ó kọ̀ parí ẹ̀rọ mi. Ọlọ́run á gbọ́ padà. Thank you sọ ẹgbẹ́ máa láti gbogbo ọgbà. Lára àwọn nǹkan tó ìmọ̀ràn á lọ́wọ́ sábà rántí ikú káàárí pẹ́ dáadáa ṣe sábà rántí àlùkò yá náà ètò ìtì sábà ronú lọ káàárí mọ̀ràn tó yí dáadáa ṣe ẹ̀rọ yìí. Ṣé ìbára kú jáde yìí? bóyá àwọn kan wọ́n yàrá ìlú bẹ́ẹ̀ ní láti ìlú ìlú ìlú àdéhùn tó yàn án pé alùpùpù wa lọ ẹ̀dẹ́ bàbá àbá mi

bàbá tó bí bàbá bàbá bàbá mi náà bí wọ́n ti bí bàbá tó bí bàbá bàbá mi kò tẹ̀ ká kiri sẹ́ni bá àwọn ti lọ ọmọ yìí rẹ̀ nínú sàrò báyìí. ó túbọ̀ pé àsìkò tá a lò nínú ayé yìí ìta wa nínú yìí ó kéré lára táwọn ọ̀rọ̀ mi àsìkò tá lò ó yé àwọn ìyá máa ń parẹ́ yìí ló bá máa ń pèrè kó dàda ẹ̀rọ bí mo ní àwọn ọmọ ìyá mi máa ń táwọn ọmọ ọ̀rọ̀ gidi ni. Iṣẹ́ ọdún haram lọ́fẹ́ tó ọfẹ́ fi ọ̀nà haram ọ̀fẹ́ tó dúkìá jọ ọfẹ́ fi ọ̀nà ẹ̀fẹ̀ ọfẹ́ tó dúkìá jọ wá sí ọmọ ojú orí rẹ̀ pé ọtún wọ twenty five years wọ́n fẹ́ kó ọfẹ́ fi ọ̀nà haram ọ̀fẹ́ tó jọ. Káàdì pé ọwọ́ lu owó yìí ọlù ọlù ọwọ́ fífítì fún twenty five ó lè ní tẹ̀síjáde tẹ̀síjáde yóò mọ̀ lọ́wọ́ ìwà ẹ̀dàpọ̀ ìjádùn mi lókun bẹ́ẹ̀ tó bá tó wá lọ sí ọ̀pọ̀ ìbọ́ọ̀tì yìí náà làwọn dókítà ló bọ̀ pẹ̀tọ̀ bá lọ́dọ̀ ààrẹ dáadáa o ilé ń tọ́mọ̀ ìjẹ́rìí ilé ń tọ́mọ̀ ìjẹ́rìí àwọn ọ̀sán tí wọ́n ń torí ẹja lè gan tí wọ́n fẹ́ fi gan bẹ́ẹ̀ náà ó fẹ́ torí ẹ̀yìn ló mọ̀ gbọ́dọ̀ sí ẹ̀mọ́ náà ẹ̀sìlá ẹ má nà wọn di ọmọ tó bá lọ́wọ́ ẹ̀yìn ẹ má bí kì lọ́wọ́. Irú ní alẹ́kùn náà wọ́n lé kù alẹ́ olóòkànjọ kan ń fẹ́ dárúkọ ní kálukú mọ̀ náà ó ti tó bí ẹ̀mí ìdí ẹ̀mí ẹ̀ka ní ẹ̀yìn dáadáa ní ẹ̀wà pẹ̀lú ẹ̀ ní títí náà jẹ ẹnì kan wá pẹ̀lú ẹ̀ á kò títí yẹn ní ọ̀fọ̀ bá rẹ̀ náà ní ìdí kan wọ́n rẹ̀ dà. Bìbí wọ́n lé ẹ̀mí ẹ̀jẹ̀ dé pé ó wà lókìkì ojú ta ara káwọn àpapọ̀ rẹ̀ káwọn àpapọ̀ rẹ̀ náà èyí àwọn ọ̀pẹ ojú tó bá wà ní bísíkì ní jẹ àti omi ní oṣù kò sí sílẹ̀ kò mọ́ kò ní bá ta láì àwọn nǹkan kò gbé nínú bísíkì. Ṣé ìdájọ́ ayé mi ayé ti kéré bí? Kí ni ìdájọ́ ti kéré bí jẹun? bá ti kó lẹ́yìn níbi ẹni tí abẹ̀tì sàárè àmọ́lẹ́ta lórí sàárè bá káwọn ọmọ táwọn sàárè sáré sáré rẹ̀ tó fẹ́ lórí ẹ̀dá ní Muhammad ọjọ́ ọlọ́pàá lẹ́bi ọwọ́ lọ́wọ́ ti fi káwọn àtúnṣe sáàbọ̀ ẹ̀yìn wọn òbí òbí wà lóṣù yìí ó jẹ́ pé ìgbà tí lọ́sí ti ti báyìí níbi ọ̀rọ̀ lọ́sí àti ti gbé ìbí èdè ìbí yìí. káàrí ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ aláyà ọ̀sọ̀ wà ní ìjọba tó ti ti ti yìí. ẹ káfẹ́ wà lọ́wọ́ lẹ́dẹ̀ mọ̀tọ̀ fún wa lọ́wọ́ lẹ́dẹ̀ ó ti ti fọ́ọ̀rọ̀ kẹ́lẹ́ kan fún wa lọ́lọ́ fọ́ọ̀rọ̀ sẹ́wọ́n yíyẹ lọ́lọ́ ní sàárè ni. ṣe ayé wo nígbà ayé yìí gbẹ̀rẹ̀ làwọn kàkúndọ̀kù nígbà yẹ ká kàkúnláyé ni ìkànnà ọ̀sà olóbìnrin àdúmọ̀

níta kókó rè nígbà náà bẹ̀tẹ̀ wọ́n ní ayé tó ń gbà lọ. ẹ mọ tó lọ sọ ayé mi alẹ́ ló ń gbà gẹ́gẹ́ bí ẹmọlẹ́lá ìtakùn bí wọ́n bá mọlẹ́lá ìtakùn kò sóòtù jẹ́kẹ́. ilé ilé tó ń jẹ́kẹ́ láyé ilé ilé tó ń ilé tó ń wọ́ ilé tó láyé tó ń jẹ́kẹ́ láyé wà láyé lára ìtakùn yàrá ìtakùn kò dí èdè lọ́wọ́ ìlú tẹ́lẹ̀ta kò kọ́ àdéhùn ìlú pa ìlú tẹ́lẹ̀ tó fẹ́ kọjá ń bẹ̀ tó fi di ẹwẹ̀ tó fi di eré láì bọ́lá tó fi yàrá fún mi láàfẹ́ kú bẹ̀ ayẹyẹ tí wáyé nípa tó kú àkókò ní kú mọ́lá lónìí ayé tó gbọ́ abáyẹ̀wò àṣepò hàn Ẹ̀rọ wa rẹ̀ ṣe ìwọlé ní ilé ẹ̀ka ti rí. Ẹni ìjà wa ní ọ̀bá yìí, inú yẹpẹrẹ ni. Ṣé bá mi tún yẹpẹrẹ bù láyé tó ìṣẹ́ náà yẹpẹrẹ? Bẹ́ẹ̀ gbẹ̀ sẹ́rù. Ẹni ló yẹpẹrẹ jù sọ́yẹ lọ. Àsìkò táàlù láyé ti kéré jù. Ẹjẹ́ àti fi ẹ́ dáadáa fún ẹ̀gbìn yẹn àwọn tó fẹ́ràn gbé ilé ilé ìlú wa tí ó tẹ̀lé ayé àtàlùkìyàmà òun ní pé ilé ìlú pé àlè ìmọ̀ọ́rọ́ pẹ̀lú padà àlè ìmọ̀ọ́rọ́ mọ́rọ́ ó tẹ̀lé ayé àtàlùkìyàmà wa bọ́ba ń wá ayé rẹ̀ bá wá bọ́lá bá lọ rí rẹ̀ bọ́lá bá lọ rí rí wà láwọ̀ ní rí àwọn wá ayé yìí ọlọ́run ní wọ́n rí àmà àwọn nìkan tó yẹ pé wọ́n pọ́nlá ní àwọn ayé àwọn olùgbà tó wá tó gbòòrò ọmọ nìyẹn ó sì ògbó owó ni ìjọ ń wá ayé kò sí bẹ́ẹ̀ tèlé tèlé láwọn ọjọ́ burúkú ni ó ọ̀rọ̀ á tó gbòòrò ẹni yẹn wá kú ló bá fẹ́ẹ̀ kú nìkan tó ní náà ẹ̀fọ́ yẹn nígbà wá ya lórí títí lọ títí lọ gbé akédèdè ni bí àdúrà yìí eléyìí tìfún eléyìí tìfún eléyìí tìfún eléyìí tìfún àdúrà yìí bẹ́ẹ̀ tó parí rẹ̀ nu àwọn ọ̀dà kan àwọn àgbẹ̀ ní wọ́n fi ní wọ́n fẹ́ lọ sí gbèbí ẹ ebi tó lè sọ náà wọ́n ti lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ òrí ayé òrí ayé òrí ayé ó wá lè ìtẹ̀mẹ́ta ní gbèdé ìtẹ̀mẹ́ta ní wọ́n lò láyé ó wá lò wọ́n fi rárí káàkiri wọ́n ń jẹun lórí àtàn. ṣe jẹ ní wá pẹ̀lú àìsí ọmọ ó fi òjò lọ́kàdàrá. Bọ́lá ọgbẹ́ bá wá lọ́wọ́ gbé sí ẹ̀rọ àbọ̀. Àmì ìlànà fọ́nà sọ̀rọ̀ ó ń ilẹ̀ mọ́tà. Èmi láǹtẹ̀ mọ́tà méjì. Àlẹ́ mi ni ẹ̀mí kan kò lè sáyé lẹ̀ àtẹ́ tẹ̀sítẹ́kùnmọ́lá rí sọ̀ á. ó dìgbà tó bá kọ̀ sí ti rpc tọ́lọ̀ kọ̀ fún un ìtọ́lọ̀ kọ̀ sí ìyá rẹ̀ fún ọ̀pá ìyá rẹ̀ rísì ìwà ìtàbá sí rísì àjàlá. ó dìgbà tó bá lo ìdílé rpc tọ́ kọ̀ fún un ó dìgbà tó bá lo ìfẹ́ ó ti wáyé lẹ̀. ìjọba tó bá sáyé tó gbòòrò wọn lọ́wọ́ kó sí sí èyí tó bá jẹ́ tí ẹ ti wà bọ̀ àwọn ọ̀sán máa ń sọ̀rọ̀ yìí ń dùn máa ń pè á ọlọ́run tóbi wọ́n fẹ́ fún wọn níyàwó fún wọn lóyún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń rí ìsàn yẹn àwọn òfin ló ń lọ bẹ̀ wọ́n sọ nìkan ní ọkọ̀ nìkan ọkùnrin kan ní orí ìgbàdé orí ìgbàdé orí ìgbàdé tó máa sọ fún pé yóò kọ́ yàrá kan yóò wàlẹ́ wọ́n sọ̀rọ̀ àkọsọ̀rọ̀ alẹ́sìn àsìkò ní wọ́n sọ ìdáná kẹ́rin wọ́n sọ ìdáná kẹ́rin àti lámọ́ta ìjọba náà yìí nítorí ẹni òní ètò tó fẹ́lẹ́ dà àwọn ọ̀sán ìdáná lè yàgò ó dábọ̀ lójú pé àwọn òbí tí wọ́n bí nínú ọmọ tó jẹ́ ọ̀rọ̀ ìdánújẹ́ fún ọláìsẹ́ àti ìdílé yìí ní ìfẹ́ wa ẹ̀rọ ìdókòjọ́ ẹni tó nílá káyì ẹni tó gbọ́n ìyá àdúrà kò bá ti ẹlẹ́ka àdúrà ìṣèlú ìjọba ní. ẹni tó wá gbọ́n níbi ìṣòwò wàhálà yìí wàhálà kò sí lọ́dún tẹ́tẹ́. àti ẹni mẹ́ta ẹni àwọn ẹ̀ka àbọ̀ ìwé ìmọ̀lẹ́bí kan o. àwọn àpẹẹrẹ yẹn méjì àmọ́ ẹni tó ìjọba lẹ́yìn orí ìwé yẹn. sọ ọ̀lẹ́ kò sí ẹ̀rọ lè sá ọ̀lẹ́ ilé owó di ìjọba fún ọlọ. Àníbi títọ́ fún wa, bí ó ṣe ń wáyé wa, Kòmáàlì Fìlàmà àtàkì títà wáyé. Bí ìjà pàtó ni, àníbi ni sallallahu alaihi wa sallam. Àníbi ni wípé àtọ́kọ́ ikú bá ti tó ọlọ́run ní ọ̀rọ̀ ìgbìyàn ní àsìkò kan, ìṣẹ́jú akàn, ṣẹ́kọ̀n ọlọ́run ní ọ̀rọ̀ ìgbìyàn kan, á kò sì ní yọ kó ń bẹ́ẹ̀ bàbá báyìí jẹ́ báyìí jẹ́ ẹ kọ́lọ̀ tó mú kó lẹ ọlọ́run mú kó lẹ àsìkò tó mú kọ́ fún ẹ̀rọ lé wọ́n ti wá lè tán ní àpò láyé. àmì ìwọ ni bẹ́ẹ̀ rí bí fún fún ẹni dájú kò bá ti tó tó wà bọ̀ ààrẹ ti àsìkò wa ń sá tó bá sásìkò jẹ tó bá wa tó lọ sáàsì dìbò lọ. ẹ̀rù bá àtọ́jú wa ó lọ sáàsì dìbò lọ tí àwọn ọ̀sán yìí káwọn rò káwọn pàtó láì fi yánà. A sì ṣe ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọn ti pín gbogbo nǹkan jẹ ẹ fi ṣékì ẹ gbogbo kọ́nà láyé ọlọ́pàá ti bí ọ oníwèsì náà ti nígbà ti bí ọ gbogbo tí wọ́n ń lọ lórí nǹkan kan náà ni ẹ fi wọn bí ẹlòmíì lóde ìmọ̀ fọ aṣọ fún mi lóde ìmọ̀ fọ aṣọ fún mi wọ́n bí ẹlòmíì wọ́n bí ẹlòmíì wọ́n ní bí sí ibi tí wọ́n bí sí nàìjíríà wọ́n ní bí síbẹ̀ àti ọlọ́pàá lọ́lọ́run tẹ̀lá bẹ́ẹ̀ kádà lọ́wọ́ ọba ni wọ́n ti ṣébi kálukú kò wá sí iṣẹ́ ìlú ọ̀rọ̀ láyé táwọn ìdílé rẹ̀ kò ní lọ́rọ̀ rẹ̀ tó ń dílé rẹ̀ ní wà bọ̀ yàrá ìrẹ́ kọ́ tó yẹ káàdà àwọn ọmọ ń ronú ni àwọn ọmọ ń ronú ọ̀pọ̀lọpọ̀ nìkan tó lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí òṣèlú bọ́sùn táwọn ọmọ ronú ọ̀pọ̀lọpọ̀ Ṣé ah, wọn nínú ìjọba ilẹ̀ wọn, ó lè wọn náà ní àkàrí mu wá, àwọn alẹ́kùn ọba ibi tí ìwé lọ́gbà rẹ̀. Ṣé ayé kéré títọ́? Káàdì bàbá tó tá lè mọ sàárè ó pọ̀ ìtàrí lọ, ìlú tí nítàlẹ̀ kọ̀ọ̀kan wá wo bàbá tó gbàgbà wa. Bí ó bá tó jìnà, bàbá tó gbàgbà wa, wọ́n kàn ويقول أنت الإنسان Abájọba tí wọ́n fi máa ń tẹ̀yàn ni, wọ́n máa ń ṣe ọmọ ìṣẹ́sìn lòyẹ́ gbogbo làálàá tẹ́rẹ tó láyé, bọ́ọ̀bá bàtìlẹ́jẹ́ náà ni, wọ́n gba àwọn èèyàn jẹ́ ìwọ́n tó ń dunú ọkùnrin tàwọn ọmọ tiẹ̀ ti pọ́n dá lọ. Ẹgbẹ́ ti láyé ń sọ́kà yìí, tá ń sọ́kà Nàìjíríà yìí. Àwọn òṣèré yìí ẹ̀sọ́ wa ọmọ tiwọn ní Owó tí ń bẹ́ Nàìjíríà tó ń rìn. Tí fẹ́ kú, bàtà ó fẹ́ kú ọtí wa lọ́sọ̀ ọmọ tiwọn. Àbá mi lọ bá ọmọ ẹgbẹ̀rún ọgbọ́n tọ́ni. years Ìtàgbére wọ́n gbé mi ó lè wọ́n gbé ìtàkọ̀ fún ọlọ́gbèrè ọba ọmọ sàárè. Sàárè ìpẹ̀rẹ̀ ọmọ ọmọ ọ̀pọ̀ àjọ gbogbo ọjọ́ náà ó kù níjọ. Gbèsè pẹ̀lú ìgbà Oṣù Bẹ̀lẹ̀, àwọn tó Wọ́n bẹ̀rẹ̀ àdìgbò iṣẹ́ ìbá kú. Adúláwọ̀ àti ìjọba pé kò sí ẹgbẹ́ tó fẹ́ dá lọ́pọ̀ ìdè tó ń lọ Amẹ́ríkà yìí àkùdọ̀rọ̀. Ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ méjì sí ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń lọ́pọ̀ rẹ̀ lọ́pọ̀ ọjọ́ ẹni tó ń sọ rẹ̀ tó ní ká sinmi tó ń pè tàbí yodò tó ń lọ kà sán sáwọn ilé ọ̀dọ̀. Ẹ dàpọ̀ ébi àtọ́jọ́ sí ìpara wọn ọlọ́pọ̀ òjò. Àwọn kan àwọn ẹranko wọn àwọn ẹranko àwọn ẹranko ní ẹ̀sùn àwọn olóyìn olóyìn lọ olóyìn bẹ́sẹ̀ olóyìn lọ kó fún ẹ̀ bọ́sẹ̀ nígbà ń gbé wọn bí tó ń gbé wọn ẹ̀rọ wọn kọjá ló kọjá lọ́pọ̀ ṣọjá ń ráyé díẹ̀ díẹ̀ ṣọjá bá bọ́ pé ìtí ó wájẹ́ ti wa kò ní kò wá o kò sí òkè ọmọ gbìyànjú ọgbìyànjú gbìyànjú ọwọ́ tó gba alága gbìyànjú tó wájà àmọ́ kò ṣe bọ́ pé gbìyànjú ló lórí láyé àmọ́nà pé ìgbẹ́ ń tọ́ gbọ́n kòló lásán kárí tó tẹ́tẹ́ mọ́ba àjí àwọn ọmọ lọ́dún gbìyànjú lọ́gbọ́n ń wẹ́ẹ̀bẹ̀ ọgbà lọ́dún kìí àmọ́ onífọ́ọ̀mù. ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹmẹ́jì á ti àwọn ẹmẹ́jì á ti àwọn ẹ̀rọ ẹmẹ́jì á ti àwọn ẹ̀mọ́lẹ̀ kájúgbòkè ayélujáfọ̀lọ́kọ̀ sáàmù yóò ti àwọn ẹ̀mọ́lẹ̀ wà dùn tó lọ owó àwọn ènìyàn lóbi ẹ̀yìn tó ń ta wọn ní ìwé ojúmọ́ lérí ní pé wọn náà nígbà lọ́wọ́ sí àwọn ọmọdé tó bá èmi ìwé tó bá ọ̀lẹ́rẹ́ tó bá ti àwọn bí sàyè fi nù ẹ wá wo àlùfíà náà ọjọ́ kan náà lọ́dọ̀ bá bí àdìgbò àlùfíà náà wà bí àdìgbò padà ọjọ́ kan ọjọ́ kan lára lé èdè èyí ló lọ́wọ́ ti dá gbọ́ ẹjọ́ tó dáa. ẹ̀rọ nílò ìgbẹ́jọ́ kan náà lọ. Bíkálí tó máa gbé fún sí ọmọ nínú wọn lọ, ọmọ àlùjẹ́nu ọmọ àlùjẹ́nu lọ, ọjọ́ kan ni. Ẹ̀rọ ọjọ́ kan ni ta ó àtẹ̀gbẹ́sẹ̀ ta one thousand years ayé yìí. Ọmọ yìí wàlúwà yóò kó sẹ́yìn káwọ́ lórí bí wọ́n mọ̀ káwọ́ lórí ìlú àwọn ẹ̀dá káwọ́ lórí àwọn òkáwọ́ sórí ni àwọn akáwọ́ sínú ní sẹ́yìn ha ìmọ̀jì ah! wọ́n káwọ́ sórí yìí ẹ̀dá lórí wọ́n káwọ́ sórí yẹ ẹ̀rọ ọ̀sẹ̀ tó ń ṣe lẹ́tọ́ ẹ̀rọ ọ̀sẹ̀ tá a lò ẹ̀rọ ọ̀sẹ̀ tábílẹ̀tì ah! sáfọ́dọ̀ pẹ̀lú ẹ̀rọ ọ̀sẹ̀ nígbà tí mo láti dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti mọ́kọ́ wọlé ìlọ́lọ́ ní ìṣẹ́ láyé yìí. ó pọ̀ ó ní èrè ọjọ́ àlùkìyámà ó sún ọdún táyé lọ. àbàtà ìrọ̀lẹ́ wọ́n ní èrè ayé yìí mẹ́rin ọ̀rọ̀ nineteen thousand bí ní ọ̀rọ̀ ìgbẹ́ni ní mẹ́rin ó dìgbà lọ òun ní àwọn àfikún bẹ láàrin ayé ìyá iṣẹ́ ń bò lórí ìyá ló ní àwọn àgbàkan ọdún kan ọdún tẹ̀lé ó wá fi di one thousand years ilé èsù ilé ìgbà ilé èsù ilé ìgbà ẹ̀sẹ̀ kan oṣù kan oṣù mẹ́fà ọdún kan àwọn àgbàkan one thousand ọlọ́pàá ti fi fún ìyá tẹ̀sí ara ń pè ká mọ ìwọ́n yìí bí wọn bá ti rántí àlùkìyà bí wọn bá ti rántí pé wọn ti ìbàjẹ́ wọn ti tẹ́lẹ̀ oṣù ń jẹ yóò kó ajọ lọ́kà kìí ti ṣe ní lọ́ba àti ọlọ́run ò lẹ́bí bí ìlú lẹ́bí náà bí wọn sá àwọn ọmọdé ní ẹlẹ́bí ìdùnnú kò ní ọ̀rẹ́ kàtó láwájá kò sí ní sàbòsí fún yín ọlọ́mọdé àwọn náà ọlọ́mọdé àtọ̀wò àníbọ̀ Muhammad inú bí yẹn bá gbádùn láyé dáadáa ọ̀rọ̀ àwọn gbádùn láyé dáadáa àwọn kan gbádùn ẹlòmíì ò mọ ìyá láyé rẹ rí ẹlòmíì ò mọ ìyá rí bọ́lá ti sara kan lọ àdébò sì bẹ láti mú oyún rẹ kódà tó ti dolú kò mọ ìyá tí ó bí kò mọ ìyá tó láyé kò lọ́yà ẹlò ní òbí ń pamí ẹlò kò sì lè dìkáàdì ebi ń pamí ẹ̀ kàmọ́ ń bọ̀ ebi ń pamí. bí ìta ìyá ilé ẹnìkan ti fẹ́rẹ̀ rí ọ̀rẹ́ mi kan ní sọ fún ọmọ àdúgbò wọn ni bàtà àwọn ògbé ọmọ fáwọn wọn ni àwọn débi gbá rí. ọ̀rẹ́ tó wọn bẹ tó ń gbégbé ó wá tóbi ìwà ojú wa ìjà kò bú wá láti níbi ó sàn án ó sàn àdúnú ó ní kí ló ṣe pé ó ní kí ń pa àwọn. ó wá délé wọn gbogbo ọmọ rẹ̀ pé ẹlẹ́kùn gbèrè sí wọn pààyàn náà ẹlòmí ò sí dèbè rí ẹni à tó bá wọn lé tó bá wọn fún ìdìbò kan yóò bá ọ̀sán tó ti ta wọn àwọn tó ń tẹ̀lé fún àtúntà báyìí ni wọn lọ sí ẹlòmí ìtọ́ wọn kọ̀ fún ṣe ṣe wọn kọ̀ fún fún ẹni wọn nìkan máa jẹ wọn dára lọ. bí tí wọn jẹ gbé ọgbà ìgbàgbọ́ ọ̀nà bá lọ́wọ́ lábẹ́ rẹ̀ náà ó ní wọ́n pẹ̀lú wọ́n tàbí ọ̀rọ̀ ẹgbẹ́ lọ tí àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ yìí aláyé ọlọ́run tó ti láyé nù tí ò bá ṣe dáadáa láyé tó bá dìgbà lùkìá náà tọ́kà múlò tọ́kà ìlú kájọ náà ẹni ní mẹ́tọ́ la jẹ́ pé ó ti ń sáré jẹun ló ti lára fẹ́ pẹ́lẹ́ rẹ̀ ìyàtọ̀ jẹun ìyàtọ̀ jẹun tó bá dé tó tó jáde láyé lóyún tó ní jẹ́jẹ́ ó ti gbàgbé rẹ̀ pátápátá káwọn tó wá lo kọ́ọ̀mù ìdílé àti ìhálò rẹ̀. ẹ mẹ́jọ wọ lọ́rọ̀ ọ̀dàkùn ẹ̀yin náà dákùn mẹ́jọ wọ̀ ọjọ́ ká gbìyànjú tí wọ́n gbìyànjú tí wọ́n agbára láyé tó fi ní wọn náà wọ́n sì wọ́n. kẹ́rẹ́ bẹ́ẹ̀ bí sàlàyé ìṣẹ́ náà fáwọn sàábà rẹ̀ àwọn bọ̀rọ̀ náà bá gan. débi pé àwọn tí àdéhùn bẹ́ẹ̀ wọ́n fún àwọn ọ̀kan láyé lónìí kí wọ́n fún alápẹ̀jù pé ẹgbà ẹgbà ní mọ́sí fún ẹgbà àdìjẹ́nà fún ọgbà àìjú tó ọgbà àdìjẹ́nà tó àkàbò tó àkàbò yìí ó mọ̀ fún ìpàtọ́ ilé ẹgbẹ́ jẹjẹ o ó ní kí ẹsẹ̀ ẹ̀kan ẹsẹ̀ ọ̀kan tó wà wọ mọ́ àdìjẹ́nà títẹ̀ yìí wọ́n kà ẹ̀dùn gbọ̀gbọ̀ wọn. Nígbà yẹn ti sára ó sàlàyé àìsàn fún wa. Thank you. Àlùfíàmà, ọlọ́wọ̀ òfin tó ọ̀rọ̀ rẹ̀ òfin rẹ̀ àlùfíàmà. Tó bá ti gbé àlùfíàmà, ó ní ìgbà yí omi, ó ní ọjọ́ kan. Ẹni tí ó mú ọjọ́ ìjọba náà lọ́wọ́ ọmọ rẹ̀, tó bá sáré dáa lórí ìdílé mi. Bí ìyá tó máa ń mú ìjọba náà Wọ́n ní àlùjáde lórí pé bí ó bá lé ọjọ́ kan oṣù bẹ̀rẹ̀ lára Ọmọ ní ọ̀rọ̀ ní àwọn èèyàn ló ti sí wọ́n tó lè fi ìṣẹ́ lọ sí ìṣẹ́ wáyé ayé. Ẹ̀kí ìlú bẹ̀rẹ̀ ẹ̀kí ọ̀kí ìlú bá ọ̀rọ̀ lọ́wọ́ orí ẹlẹ́rìí jẹ́ ẹ̀rú. Ẹ̀yìn tó bí ìṣẹ́ ẹ̀jẹ̀ ìlú ọ̀tún jùlọ máa ti wáyé. Ẹ̀yìn Ìyàwó ti kó wọ́n ti kó gbogbo ayé wọn ti kó wọn. Ọlọ́mọdé àwọn náà wọ̀. Ẹjíká mọ̀ ilé, ànẹ́bì jí ilé fún wa anabi mustapha ọ̀sọ̀lá ó fẹ́ ta anabi sọ̀lọ̀sọ̀lá ilé ilé àmọ́wọ́ ẹni tí ó gbé kanyàn tó gbé kanyàn tó yẹ kó yàgì lọ́lé ẹni lẹ́tọ̀ yẹn náà ẹ tàrà mọ́ káànù rẹ̀ ẹ tàrà mọ́ káànù rẹ̀ anabi ni mẹ́rin kò ẹjú àwọn ọmọ ẹni ìfẹ́ ti rí àkíyèsí mẹ́tẹ̀ẹ́ ti rí ẹjú ẹ̀dùn àwọn ṣáájú ẹni táwọn ọlọ́ọ̀ọ́dún ẹ̀rọ tí àwọn sàájú ń lé tó láyé rí tí ó gbé ẹgbẹ́ àti ìgbé láyé lónìí ẹ máa ní àti ẹsẹ̀ iná tó tóbi jù láyé tẹ́ ẹ àti ibi tí iná ń gbé lórí àwọn ti ní àpáta ti ń gbé àníbi ní ìjọba tó tó kéré jù nínú tó ó mọ̀ sí pé èyí tẹ́yìn ló tóbi jù rẹ by sixty. wọ́n bá ní ibi tó bá dáhùn lára wa ní jìyà tí ó sì rí bẹ́ẹ̀ gbogbo àwọn ní jìyà. wọ́n ní kí n ti bẹ̀rẹ̀ níbi ara rẹ̀ òun náà wọ́n ti gbé náà. ìka yìí náà lọ fi ta burúkú náà ìka yìí nìkan ló dùn náà. àwọn olùkọ́ tó bẹ̀rẹ̀ wa orí láńtà ẹgbẹ́ àmọ́ láńtà àwọn tó bẹ̀rẹ̀ láńtà wa ẹgbẹ́ àti láńtà mọ́ kólógọ́ọ̀tù lọ́sọ̀ àwọn kólógọ́ọ̀tù ẹ̀dá àlùkìyàmọ̀ mọ̀ ọ́ ṣé bá wà ní rọ́jú láyé ní wà ní rọ́jú ìyàmí ìlọ́fẹ́ jẹ ìyàmí ìlọ́fẹ́ jẹ láyé fẹ́ ní rọ́jú fẹ́ lọ sí àlùkìyàmọ̀ wọ́n ní one thousand years láàárọ̀ lórí ìdí ọba lè tán ìdààmú yẹn pọ̀ débi pé àwọn èèyàn gbàgbé ìmẹ́ta ọ̀sẹ̀ níbi yìí tó ní ọjọ́ ìyẹn àbẹ̀rẹ̀ gbígbà yìí àbímẹ́ta ń bẹ̀rù ìmẹ́ta ń bẹ̀rù nípa yìí káyọ̀ àgbákà yìí ẹ̀rọ ìfẹ̀sẹ̀ ìmẹ́ta náà wọ́n gbé iná gbé tí olórí wákàyè ilé ìlànà ìlú ti tọ́lá dídọ́ tọ́lá dídọ́ ẹgbẹ́ ìkìlá náà tí èsì ìdájọ́ tẹ́fẹ̀ dá kalẹ̀ nǹkan tó bẹ̀rù lọ́mọ. ẹsẹ̀ ìwé ìṣe ìyá ata ìdíbà dúró fún wọn tọ́lá bẹ́ẹ̀ yìí èsì yẹn kò ní wá ní tí ó rìn rẹ̀ nínú ìṣe ìyá wọn náà ó ti bẹ̀. a ẹjọ́ kan dájọ́ ṣé o pé àwọn ọmọ tó ìgbà tó bá tẹ́lẹ̀ yìí bí iṣẹ́ ọjọ́ mẹ́sàn-án ní ìdàràdé náà ni àbọ̀mọ tó ọmọ tó tó fẹ́rẹ̀ ẹni wọn gbàgbẹ́rẹ́ wọn wá tó wọn wá tó ọkọ̀ kan bí kọ́mọ̀ kan sílẹ̀ ti kí ni tó bá di jọ́ọ̀lù tí wọ́n náà kò ní kúrú náà ó dé kàmú mi ọ̀dájọ́ nǹkan òní ajá tó já sí káàsì gbọ́dọ̀ kọ̀ọ̀kan ìṣòro àmì náà làbàdàn ìjẹun náà ìjọ́ọ̀lù tí wọ́n náà ni ká di onígbòmọ̀ dandan ìgbà tó mẹ́ta jẹ́jẹ́rẹ̀ wàhálà tàbá kó ti jẹ́rẹ̀ àtọ́mẹ́lẹ́ ìwà ìjẹ́rẹ̀ nípa àyàfi àwọn tọ́lọ̀ ń síta lẹ́sà tọ́lọ̀ fún owó kan ní gbogbo nìkan ní wọ́n ṣe kù wàhálà yẹn àwọn náà ṣùgbọ́n gbogbo àwọn onímọ̀ bá náà wọ́n náà bó ṣe ìdílé wọn bá wà náà ṣe gbogbo olóòwò fún ọlága olóòwò fún ọlága ẹni gbòógì làwọn kan lókè ní bọ̀tà àwọn náà ń lé fún mi ká dúró kí wọ́n dúró láti kó jẹ́ ìjẹ́kẹ́kẹ́ wa lẹ̀ lọ́kẹ̀ kanáà olóòwò ṣe ìṣẹ́kẹ́ ìlú ọkùnrin lé ẹ̀ẹ́dẹ̀ adúlé náà ní kí wọ́n gbé complete one thousand years ló fi gbé ọkùnrin tó sọ̀rọ̀ pé òun òun òun lọ́wọ́ rí fẹ́ wa rà ní. ọlọ́mọsá ti ṣe dáàbò wà lùkìá máa wọ́n sàtún wọn fún wa lọ. kí ẹ̀rọ àwọn tó yẹ wọ́n ti wà lùkìá máa wọ́n ti táwọn òun. kí wọ́n wà lùkìá máa wọ́n ti táwọn ìyàrá ìfọwọ́ sọ fún akọ́lá táṣírọ́ ìlànà ìlànà ìlànà àwọn òṣìṣẹ́ ìgbà tẹ́lẹ̀ tó ní ìyàrá dáadáa ní dáadáa ní sọ́kà ti ní ọkọ̀ títí pé tó bẹ́ẹ̀ mẹ́rin tó wọ́n bẹ́ẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ tó wọ́n rẹ̀ àwọn ìṣẹ̀fẹ́ ń tẹ̀ ó ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ rẹ̀ nǹkan kékeré tọ́lọ́ wá ṣe lẹ́nu tó rò ló di ọmọ yìí jìnnìbá ọ̀sùn nìkú kọ́ ọ̀rọ̀ òwò bẹ̀rẹ̀ àwọn. ẹ̀mẹ́ta ojúkúrú dáadáa ọ ìnà fún bàtà àwọn olùgbọ́n náà ilé ìwà ni ẹ̀sìn náà ojúkúrú ẹ̀sìn àwọn ọmọ ojúkúrú aláwọ̀ náà ń sọ ní ìgbà lẹ́nu ní alákòókò náà bẹ́ẹ̀ bọ́ọ̀lù sí ọmọ ẹgbẹ́ wọn bọ̀ àwọn ìwé kàrí káwọ́ sọ́ba wọ́n lè rí àwọn àfáà náà ń sọ àwọn ìwé náà ń sọ fún ìfàfà ní sọ́lẹ̀ bí ilé bá ti lé wọn lé sọ́lẹ̀ bí ilé sọ́lẹ̀ bí ilé bá ti lé wọn lé àlẹ́ mi lè gbé ẹni tó bá wọ kòtòkò tí kòtò tó bá kọjá tó tó fẹ́ pé ọ̀rọ̀ náà lọ. àbáyé mi yóò dájú ayọ̀ náà tó àtúntò bẹ́ẹ̀ náà ọjọ́ náà yìí ẹ wọ̀rọ̀ bọ́. tẹ̀lé sọ́kọ̀ ọjọ́ náà ní àwọn ìfẹ́ náà wá rántí pé kòtòkò lókù náà ti gbé ní sí ẹ kò lè

gbàtọ̀ wà láyé ọmọ tó báyìí náà wọ́n ìjọ burúkú iye bẹ́ẹ̀ ni ẹni tó tọ̀ ọmọ tó báyìí bẹ́ẹ̀ ni gbogbo abúlé tí ṣe tí wọ́n kàkú ẹni wọ́n ṣe òun òun ṣe ń dúró ni ọlọ́wọ́ ni àbáwọn ènìyàn mọ̀kọ́ máa ń ṣe o ọ smart èmi nìyí kan náà lónìí náà kò sẹ́ńtì náà ẹ̀rọ ìmọ̀ tí wọ́n ti bá fojú gbogbo ẹni tí ìdájú láti yíyan sí gbogbo ẹni tí ìdájú láti yíyan sí bọ́lá ìdíkan láti yàrá ọ̀dọ́. ṣọlá ìwé ti ẹni tó wọ́n ti jẹun tó wọ́n láti yíyan ní. ẹgbẹ́ o ìdíjẹ́ agbájá rẹ̀ ń kọ́ èyí tó ń gbà mí ẹni yóò ní àdáfẹ́ mi jáde ń lé wọ́n ní ilé jáde ń lé bí wọ́n fẹ́ jẹ ìrẹsì wọ́n náà fẹ́ bí wàá bí òyìnbó sálọ bí wàá lọ wá ẹni tó mọ ìlú lọ́dún rẹ bí wàá mọ bí wàá bá ẹ̀hún ẹ̀rọ àkùnrin ti kàkí. Òyìn tó wàá ṣe lálẹ́ ìdáàbòbò ni àlejò ní gbogbo ìṣẹ̀fọ́ ara rẹ̀ pè é ṣẹ̀fọ́ ọ̀hún láyé ọ̀rẹ́ ìyá. Bí wọ́n ti lè gbà sí àwọn èèyàn lálẹ́ kí wọ́n sáfì fẹ́ ìṣẹ́fì àwọn èèyàn. Ilé ìṣẹ́mi pé èyí tó tẹ́tẹ́ bàjẹ́ là ń sọ wọ́n lè gbé dúró àti sáré lè fi lè fi lè fi ṣe ń yọ ọ̀rọ̀ sí ìlú ìjọba ọ̀hún. ẹnì ní ojú tó ń lọ àdúgbò olùkọ́ láti fi lọ́wọ́ wọn wá fẹ́ ní àwọn ọ̀rẹ́ tó ń lè yí. ìjàmọ́jọ́ lọ́wọ́ ni ṣé ọmọ mi ò ní wọ́n bẹ̀rẹ̀ ráìkì àwọn ni wọ́n ní ara ráìkì wọn èyí ní èkó àwọn ni ẹjọ́ wọn ó ti ṣọ́ọ̀ṣì ń bá wọn wọ́n ti lọ́ọ́ fàdé sí mọ́. Nígbà yìí ló bá pèlè ẹ̀sìn ní wàá ní mọ́. Aláwọ̀dọ́ kọ́ ààbò sẹ́yìn àti títí ni. Á ó sì gbé mọ́ ẹ̀. Ìjọba ìwé ẹ̀ ń lé ẹgbẹ́ ọwọ́ àwọn sọ̀rọ̀ àjẹ́rẹ́ kan ọmọ ìjọba ìjọba kan lọ́wọ́ yìí ọwọ́ ya ọwọ́ ṣe ọwọ́ ṣe ọwọ́ gbòògùn. Ọmọ ìgbà tí ìyàwó tí o gbẹ ìjọba táàbù rẹ̀ sí mọ́tì. Èyí tó ń lọ sí ọmọ ilé ẹ̀ tó ń lé ọmọ yìí ẹ̀ ìgbésẹ̀ náà wà ní sàmà rẹ̀. ọjọ́ ìsìlámà ọjọ́ tó lágbára ni kò ọmọdé tó ìsìlámà àgbẹ̀rẹ̀ àlùkò àwọn ọ̀rẹ́ yìí èyí èyí ti ká kakú nígbà tó ti di àpá tó ń sọ fún wọn ju wáàtí rẹ̀ pé adúgbò adúgbò wọn lọ lọ ìwọ́n fẹ́ wọn lọ. ìjà yẹn ti ń pààyà ọwọ́ pẹ̀lú tí ìṣòro mọ́lẹ̀ lọ́wọ́ wa wà ní ẹni yẹn nǹkan ti ṣe ẹni yẹn ìyá ìpè àmọ́ rẹ̀ ó wà lọ́wọ́ rẹ̀ ó wà lọ́wọ́ rẹ̀ gbà náà ó wà lọ́wọ́ rẹ̀ gbà kí náà sọ̀rọ̀ ilé ìgbàgbọ́ ìjọba yẹn. Ẹ ẹ ẹ ẹ bá bá bá bá bá bá bá bá bá bá yẹ́n wá gbé ẹ̀ ó fẹ́ràn jìnnà ẹ̀yìn àkáyì tó tẹ́lẹ̀ ìgbà tó ń bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ ìdí ẹ̀ ló ń pààyàn ìdí ìgbà láti ìrọ̀sílẹ̀ ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ ìgbà tí àwọn tẹ́lẹ̀ tó pààyàn láti wájọ fún wa òdodo ni ìyàwó ara àbí ẹlẹ́rìí mẹ́jọ àà nípa ọ̀pára lọ́wọ́ tẹ́lẹ̀ ní ìjọba yìí nù bẹ̀rẹ̀ ní àìsàn òní àti mẹ́rin lóore ọlọ́run bá ní ọlá náà ó lè bẹ́ẹ̀ bá wù lé gbẹ́gbẹ́ iṣẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn pé ọlọ́ àánú rẹ ni mo fẹ́ kọ́ bá mi lò bí ti kọ́ bá mi lò kí ọdún tó dáa lọ ọdún yà wọ kí ọdún tó dáa lọ ọjẹ ìfẹ́ tó lè rìn sẹ̀lá lórí ọ̀ bí ọdún tó dáa lọ bí èsì mọ̀ ní ọmọ ọjẹ ìyá ẹ̀sẹ̀ tó ọkọ̀ wọn wà lè kàrà mọ́ ọ́n bẹ́ẹ̀ kí wọ́n fi ṣe ìwọ́n kàrà fún ọdún náà ó dúdú bẹ́ẹ̀ lórí. àmọ́ ọmọ rẹ̀ èsì ń tẹ́lẹ̀ pé àdúrà jẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn ilé ẹ̀rọ àti bá ilé ọmọ ìjìnlẹ̀ sí àbáwọn ọmọ ọmọ sọ orúkọ máa ń láwọn èèyàn tẹ́jọ wọn gbé púpọ̀ tẹ́kọ̀ wọn ní wọn sọ ọmọ ìjìnlẹ̀ kékeré méjì tó pè wọn àwọn ọmọ ọmọ ìjìnlẹ̀ tó gbèjú mọ́ ní ìjàdá mọ́ lára odidi àfà ní ọ̀rọ̀ tó yàrá tọwọ́ ti tìmọ́ ìtọ́ bẹ́ẹ̀ jù lọ ẹgbẹ́ ìlànà mẹ́lẹ̀ ẹ̀rọ ara ti tìmọ́ ẹ̀rù kan àfà ni ọlọ́ọ̀ èmi ò wáyé jẹ́nà tó lé o wọ́n ń wáyé jẹ́nà ìdáwọ́sá ìdáwọ́sì kò kárí àwọn sábẹ́ òṣèlú mọ́rọ̀. ọmọ rẹ̀ ti mínísì kò sí pé àwọn àfihàn ti dáhùn ìdáwọ̀. bọ́ àmì ìjẹ́ lọ́kọ́ bọ́ ọmọ tó pèsè ìṣẹ̀lẹ̀ tó yẹ kárí wa. kò sí sọ́lẹ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ náà wọ́n tó pèsè lórí nǹkan tí èyí náà fẹ́ ọ̀rọ̀ náà ẹ̀ lórí.

ẹlẹ́gbẹ̀ ọ̀gá ìjọba ìmọ̀ rẹ̀ pé ìjọba bá ń sọ̀rọ̀ oúnjẹ yẹn bí ẹ̀kọ́ yẹn ní làkà yìí ìdí bẹ́ẹ̀ pé ẹ bá ti wọ̀ ọ́ kí ló tàbí ká ló tàbí gbé kọ́sí lọ kọ́sí lọ mọ́tò àlùjẹ́ ní mọ́tò àlùjẹ́ náà kọ́sí lọ́wọ́ àbúrò tó ní ìtumọ̀ pé ọmọ ilé rẹ̀ lọ́ta ẹ̀rọ oúnjẹ àìsàn wàhálà àwọn àtàlùmọ̀ sí àlè ń gbé ìdí àlùjẹ́ náà òjòjò rẹ̀ fún ọ. Wọ́n ká kálé wa, wọ́n jẹ́ náà lè àlùkà. Ilé tó lẹ́kọ̀ọ́ jẹ́kọ́ nípa ọ̀pá wọn, ìwọ àtàwọn ẹgbẹ́ rẹ̀, àbẹ́ ìdílé ẹ̀mí, tó ń gbé ní ẹ̀mí ọ̀dọ̀ náà. Yàrá ìjọba ó pọ̀, mo ti fẹ́ kọ́ wọn ṣe àwọn akẹ́kọ̀ọ́ àwọn òkú rẹ̀. Ẹ̀rọ ń sọ ohun tí ò nígbà tí wọ́n bá tọ́ba tọ́ba lọ sí ìwà ọmọ ọmọ ọ̀sẹ̀ ọmọ ọba bìyà àbọ̀ lọ sí ayéta ọwọ́ dé lọ ní ẹ̀yà ẹ̀bẹ̀ fámìlì yìí kan ẹ̀yà ẹ̀bẹ̀ fámìlì yìí ọkùnrin sùn láti alẹ́ tó ti dàárọ̀ wọ́n ní aláàjì títí nìlẹ́sìn ọ̀ títí nìlẹ́sìn ẹ̀ àyíká àyíká lẹ́sìn ọ̀ ìyá lè sùn àbí títí bá ń tọ́lẹ̀ tì lẹ́sìn ẹ̀ tó tó kò rí ẹ̀ àmọ́ yóò rí gbogbo yóò lọ ó ah! ah! sọ̀rọ̀ lè fi tó lè gbàgbé ààrẹ bẹ́rẹ̀ mú ìfún bẹ́ẹ̀ kọ́ ìsùn láàárọ̀ dalẹ́ ibi tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ káàlì ìbílẹ̀ ń wá àgàdá ọwọ́ Ilé ẹbí, ọ̀rọ̀ndà, ilé ẹgbẹ́gbẹ́. Ilé ẹgbẹ́, ilé ẹgbẹ́, ọ̀rọ̀ ẹgbẹ́ jáde náà. Àjẹ́lẹ̀ gbọ́, ọ̀rọ̀ ti gbọ́. Ọ̀rọ̀ gbọ́ tẹ́tẹ́ ní wà jẹ́ náà, ìmú wa lára ti ṣe. Yẹ́nu ká ní ìlú ọmọ èsì ní ṣe ń bẹ nínú látàlúwa ẹjọ́ ọlọ́dún o ayé mi kéré o tó ìwọ wá tó wọ̀ èmi tó ìwọ́n láyé àti lára fẹ́ ẹ̀mí ti dáadáa wà lẹ́yìn àbí inú mi ti wọ́n dúró àmà àwọn ọ̀sẹ̀ wọn ti fẹ́ wọ́n ní ayé mi ọlọ́run rẹ̀ ìpínlẹ̀ ti tẹ̀ ọmọ fúnra wọ́n ti fi láyé bẹ́ẹ̀ àwọn ọmọ ìgbésẹ̀ kẹ̀kẹ́ ìfẹ́ tẹ̀ ẹ̀mí pé wọ́n náà mú sẹ́kọ́ndì sí ẹ ọlọ́run yàrá ìta ẹni lórí níbi àti ẹni lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹ̀rí àwọn ẹlẹ́hà lára ẹ̀dẹ́kọ̀ tó wọ̀n nígbà náà gbé lórí. Ní ọmọ èdè èdè ní ọdún mẹ́wàá sì kì í, ilé ìṣẹ́ lára ẹgbẹ́ láàrin ìwé ẹ̀yìn ní ọjọ́ ilé wa láàrin nínú rẹ̀ ẹni ìpàdé wà nínú. Tòkí ní rẹ̀ a ti kọ́ra ẹni bá kọ́ dúró níwájú ẹni láyé. Ẹni bá kọ́ lọ kọ́ bẹ́ẹ̀ àpẹẹrẹ nínú ẹlẹ́ha tẹ́rù lọ kọ́kọ́ ẹlẹ́ha tẹ́rù pé ilé ìwọ̀n ìwọ̀n mọ́kò tó ń pè sí sórí àwọn kan sì jẹ́ ẹ̀sùn lálàáfíà ara ilé ilé ìlàlàáfíà ní ẹ̀sìn òkú bí àdìsí yẹn lọ bẹ́ẹ̀ ní nínú ìdílé tí wọ́n ń ṣe láyé ńkọ́. ilé ẹ̀kọ́ ọ̀dọ̀ tó ní kẹta rẹ̀ yẹn ẹ̀yẹ sí ẹ̀sìn ẹ̀sẹ̀ náà tó jẹ́ náà wọ́n mọ ilé ìtọ́kọ̀ ọ̀fẹ́ ìdáyé náà yíká dáwọ́. ẹ̀yẹ sí ẹ̀sìn ẹ̀sẹ̀ náà yẹn náà mo wàhálà ìtọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lè kọ́ ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà ìlú tọ́kọ̀ mọ̀ tó ń lẹ́yìn padà sáyẹ̀nsì wa kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ha ọmọ tẹ̀tẹ̀ ẹ̀mẹ́ra ẹ̀dà mú padà náà nù ọmọ ẹ̀rọ ìlú ọmọ nǹkan ẹ̀rọ ìdìbò ẹ̀rọ ìdìbò tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ní ìlú ìlú yóò ọ̀rọ̀ tó fọ́ ọmọ ìlú ọmọ ọjà lọ́wọ́ tó náà nù. ìbáwọn ẹni bímọ láyé lónìí láwọn ẹni akásọ náà nù láwọn ẹni bímọ láyé ọmọ nǹkan látàkẹ́ ẹ̀kẹ́ ń jẹ àwọn kàkẹ́ ẹ̀rọ ọgbọ́n àti ìdánilẹ̀ lọ́wọ́ àìdánilẹ̀ lọ́wọ́ wọn náà yà ní ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọgbọ́n gbúra ilé ní wọn ẹgbẹ́ wọn jù ní wọn bẹ̀rẹ̀ tó lọ́gbọ́n àwọn ọ̀rẹ́ ọlọ́dọ̀lọ́dọ̀ ti ọlọ́ ọlọ́dọ̀lọ́dọ̀ ti ọlọ́ gbogbo ẹgbẹ́ kúròtù ayé ìgbé kúròtù ẹgbẹ̀rẹ́ bàbá àtọmọ ìyàwó ọ̀tọ̀ ìyàwó àtọkọ ọmọ àti bàbá ẹ̀rọ̀kùnrin alákùnrinyàrá àti ọmọ ọmọ ọmọ Àwọn tó ní ti ara láyé ìgbìtẹ́ ní ìjọra wọn pé ń gbé pé fi ọwọ́ lẹ̀ tó bá ti jẹ́ ìjọba ọkọ̀ ó dàrà bẹ̀rẹ̀ náà ó dàrà pẹ̀ta láwọn ti àgbà ní gbẹ̀ta ara wọn ní ó dàrà wọn. Ọ̀rẹ́ ilé ìgbẹ̀ta ara wọn ní ìlú àrùn ìgbàtí. Ìlú àrùn ìgbàtí. Àyẹ̀ sí ẹbí ẹbí àtọ́mọ ilé ìbẹ̀rẹ̀ ilé ọba lọ fi ẹ̀ ní gbé ìtàkùn àwọn ọmọ rẹ ọ̀ ní gbé ìtàkùn ọ̀rẹ́ rẹ ọ̀ ní gbé ìtàkùn ọ̀rẹ́ bí i àmì wọn tó wọ́n pé n tó parí tọ̀ àbòsí ni wà láì ẹ̀ jà sí kára lóṣù àwọn ọ̀rẹ́ Àlùfáàní ni gbogbo ọmọ ọ̀rẹ́ tí wọ́n ti ń gbé ọmọ ọ̀rẹ́ ọ̀rẹ́ tí wọ́n ti ń gbé ọmọ ọ̀rẹ́ ẹgbẹ́ ìlẹ́gbẹ́ ìjọba lóbi ìjọba bí mo fi lọ́kọ́ sí nílẹ̀ ẹgbẹ́ ìkọ́lẹ́gbẹ́ nígbà wọ́n tẹ̀sán láti nílẹ̀ alẹ́bí ní kò sí sọ́dọ̀ tó tóbi láyé tó tóbi tó tóbi tó wà láti ní ilẹ̀ ọmọ ọmọ ọdún sọ̀rọ̀ láyé ta wọ́n sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ kan wáyé wọ́n sọ̀rọ̀ kan wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ kan wáyé ojú ìjọ ìjọ ẹlẹ̀ ọ̀pọ̀ tó jẹ́ àkọ́kọ́ nù. ọwọ́ tóbi rẹ ẹ ọmọrí wàhálà tó máa tó mẹ́rin tó a àwọn èké bí i tó ń bá lórí eré sábà yẹn ṣe bí i tó ń múlẹ̀ ọ̀rọ̀ bí i tó tóbi rẹ wọ́n ṣe tóbi onígbàdí mi lọ ẹni tí ó mọ̀ láyé ẹni tí ó lè dènà ẹni tí ó mọ̀ láyé ó lè dènà. àwọn ọ̀pọ̀ ìmọ̀ láyé ó bẹ̀rẹ̀ láti mi lọ wọ́n bẹ̀rẹ̀ láyé mi ò mọ̀ ọ̀ mọ̀ láyé ọkọ̀ àbọ̀ náà ni. lèbi ilé tí wọ́n fẹ́ fún mi àti ìjọba yìí ó gún ìdílé tó ní obìnrin. èyí bọ́ọ̀lù sí ẹ̀rọ ẹni tó ń sọ àti ìlẹ̀ òkú tó wà bí ẹ ọ̀rọ̀ ní ọkọ̀ tàbí ìlẹ̀ tó tàbí ìlẹ̀ gbogbo ẹlẹ́ tó lọ́pẹ́ tó lẹ́lẹ́ tẹ̀sí ìjọ lójú tọ́jú ìjọ o anẹ́mì lórí rẹ̀ kò sí ní tọ́ ní tóbi ẹ̀ láyé anẹ́mì lórí rẹ̀ sọ́ra rẹ̀ di ẹrú òbí rẹ̀ kò lẹ́nu ọ̀dọ́ rẹ̀ sọ́ra rẹ̀ di ẹrú táwọn òbí rẹ̀ nígbà tó bá lè pa ẹbí ẹrú táwọn òbí rẹ̀ pé bí ẹrú bí olóògùn náà lu ẹrú ẹ̀ ọgbà ní òbí rẹ̀ láàyè kí wọ́n lù ẹ́ bí ó ti lu ẹrú wọn ìgbà ẹlẹ́tí sàmìtà ẹgbẹ́ sàmì òbí rẹ̀ lè gbé ìwà àkàtì fún ọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rú ìwé bẹ́ẹ̀ ni ìsìlámù náà ṣe wọ́n lọ́n tó bá lọ rú anta wa maluka li abiki àwọn ìdíje fẹ́ni kan náà tàbí ìyá bàbá ẹni ló kánú nǹkan rẹ̀ wà lójú ọ̀rọ̀ rẹ̀ sànẹ́bí tí wọ́n fi wọ́n gbé fún mi àlejòjá fẹ́ wá oúnjẹ bá rẹ̀ dé oúnjẹ yìí fún mi èyí fún mi ó wà pẹ̀lú ìjọba pé ọ̀dà kan náà àǹtà wà náà lè ta ilé àti ìta gbogbo àti dúkìá rẹ̀ bàbá ẹ̀ lómi nígbà tó bá fọ ẹ di ẹbí rẹ̀ ó lọ bàbá ẹ̀ ó ní kọ̀ǹtì lórí ẹbí rẹ̀ ẹ̀ káwọn òbí lábá pé ìyàwó rẹ̀ rẹ̀ nílé ara tó sọ ọjọ́ nínú ọ̀rọ̀ ayé rẹ̀ lẹ̀. Ìdí tí ẹni tí ìfúkú ìyẹn mọ̀lẹ́mọ́. Tó bá wọn máa fà kékeré wọn nílé, à ń tẹ àgbè. Ǹjẹ́ ìjẹ́yẹ lọ́sẹ̀ mi ṣe ṣe ah, ọ̀nà ìṣàgbé fẹ́rẹ́ ṣé ìgbà kan lórí jù. Kò sí wọn kò kò sí lókè lókè lọ́wọ́ kọ́ bàbá rẹ̀ lórí omi lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ pátápátá ọkọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ máa ń ṣe orí ìjọ náà. Ọlọ́run ní kò sí ìjọ náà ní tó bá lè fẹ́ rí lẹ́yìn iṣẹ́ rẹ̀ nù gbogbo tó bá pa láàrin ọdún méjì àkàtúntò ọjọ́ sí pẹ̀lú náírà àfààrà. Àbẹ́rẹ́ mi ló ń pẹ̀lú táwọn lè ṣe wà láàrin ẹ̀mí tó gbogbo ọkọ̀ àlè tó ń táwọn ìlú àti àlè tó wọ́n lẹ́sàn rẹ̀. Èyí kò tí bá bàtà ọjọ́ lókù kò fẹ́ tó lè ṣe é lóbi. Ṣé tó wá tó ń lọ sí ilé fún ọtá kìí nílẹ̀ ọtá kìí nílẹ̀ lọ́gbẹ̀ lórí. sáfẹ́ bá ti kọ́kọ́ lórí fún ọwọ́ kìí nílẹ̀ kó bí ó fẹ́ ìwé fẹ́ gbára pé wà ní ní bàtà ní ẹ̀rọ bá kàtẹ́ lórí abẹ́ ra ilẹ̀ tí tó gbára sí káàkiri ní ọ̀rọ̀ rẹ̀. káàkiri ní ilẹ̀ tó ra lẹ̀ níbi tí láti lọ ìdílé rẹ̀ lọ sí ibi àríwá ọ̀rọ̀ rẹ̀ káàkiri nílẹ̀. ọlọ́fẹ́ àti káàkiri nílẹ̀ jẹ́ lọ́kọ̀ọ́ láti ilẹ̀ tó fẹ́ fọ́ wọ́n tó bí ilẹ̀. Ṣọ́lá pẹ̀lú ọ̀rọ̀ akọ̀rọ̀ ìyá síbẹ̀ ni. Ọ̀rọ̀ ká fẹ́ sọ káàkiri ilé ìtàn bẹ́ẹ̀, a fẹ́ sọ àìkúyámà pẹ̀ pẹ̀lú àwa òbí àtàwọn ọmọ wa ni. Ẹ lè pé ní kíkọ́ náà lè gbìyà láyé àárá lọ jẹ. Ó lọ gbowó lágbo àbúrò sí. Ó lọ gba owó torí pé ọmọ ẹgbẹ́ jẹun fásitì obìnrin ẹ ti torí ọmọ sí ọlọ́ọ̀ wọ́n bẹ̀rù wọ́n torí ọmọ sí ọlọ́ọ̀ tójú ọmọ yìí ọ̀kadà bínú kú ni. nígbà wá wo ìyá táwọn tí wọ́n gbé lọ́wọ́ àjọpọ̀ ẹgbẹ́ wọn tí wọ́n tẹ́lẹ̀ sí. ọ̀kadà á tẹ̀lé ọjọ́ ìdílé wọn yìí ọmọ wọn jáde fún ọmọ fún ọlọ́wọ́ ọgbọ́n ọ̀kọ́jú rẹ̀ ọwọ́ jáde níta tó tẹ̀ ọ̀kọ́jú rẹ̀ ọwọ́ jáde níta tó ilé ń tábìlì méjì ní tẹ́rí sẹ́kù mọ́ ọmọ tẹ̀kọ́ ìfẹ́ aláàmọ̀ bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ láyé pé mo fẹ́ ṣe ẹlọ́ nítorí ọmọ mi fẹ́rẹ̀ lórí ààrẹ ẹ̀fẹ́ náà ọwọ́ lọ́jọ́ ọwọ́ pẹ̀lú ẹgbẹ́ alá ọlọ́wọ́ àrọ́mù ìjọba ọkọ̀ ọ̀rẹ́ gba ọmọ tó lè kẹ̀yìn sí ọlátayé ìwé ìṣúra ọmọ tó kọ̀ ọ̀dú ẹ̀ ìwé ìwé ìwé ọmọ tó lè ṣe gbọ́n ọmọ yahoo ọmọ kékeré ọmọ tó ń

ìgbésí ń jẹ ní ọ̀sà ọ̀rẹ́lẹ̀ lẹ́yìn ìyá tó bí ọ̀ ayélu wọn ọ̀rẹ́ bá ti pọ̀ jù ẹni ìgbésí ẹni bá ti pọ̀ jù ló ń jẹ́ ìwé níbẹ̀ yẹn ẹni ló ń yí ọmọ rẹ̀ ọmọ tó bí ní ń lò ló ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdílé ìdílé ọmọ ìdílé ọwọ́ ìdílé wà láì wọ́n sì bàbá ìyá ìyàwó àtàwọn ọmọ wọ́n sì di àdá wọ́n sì di àdá lókun kébí tí ó sọ rẹ̀ ẹ kọ́ sọ̀rọ̀ rẹ̀. Wàlúwẹ̀ bó ṣe mọ̀ lọ́wọ́ di àwọn rẹ̀. Ìyá ti sọ̀rọ̀ bá tilẹ̀ ẹ wá ti lọ́wọ́ wọ́n sì jẹ̀ka mọ́lẹ̀. Wọ́n ti ẹ̀mí kan bàtà bá ọgbọ́n ọgbọ́n ọgbọ́n àti nígbà tí kí ó kọ̀ ìjọba bọ́ọ̀ mọ́ ẹgbẹ́ yà bọ̀ sọ́kọ́ ọlọ́run ìjọba èmi àti ìyàrá ìlú nígbà tó lórí ẹ̀ bí ní ojú ọkọ̀ fún àwọn níbi ìrẹ́lẹ̀ bàbá tó bí mi. ìwọ àti ìyàrá bẹ̀ dé mẹ́rẹ̀ ẹgbẹ́ wọn rẹ̀. ṣùgbọ́n mo ti jẹ́ níṣẹ́ ìrẹsẹ̀ ń pé kò fẹ́ bí kò fi gbá kò fẹ́ ló kẹsẹ̀ nílẹ̀ ó bá dàbí sọ́mọ ọmọ ọdún mi ṣé kàrí má dùn pé ọmọ rẹ̀ gbẹ́ ilé ìfún bàbá rẹ̀ ọmọ tó wá fẹ́rẹ́ fún bàbá rẹ̀ ṣé kò ní tó bàbá kò sí àwọn wáyé mọ́ ṣèyí tí wọ́n lè pọ̀ jù ẹgbẹ́ mọ́ mọ́ láti mọ́ bí àwọn ọlá ẹgbẹ́ mi ìwà tó lè di ayé ọmọ ọkùnrin mú tí ò ti dájú. ọmọ ọmọ ti bẹ́ẹ̀ ẹbí ní kẹ́rẹ́ kẹ́rẹ́ ayé nípa lù. aláwọ̀ tòjú àti ìwà aláwọ̀ ọ̀rọ̀ wọn ní ọ̀gá ọ̀rọ̀ wọn ní ọ̀gá ọ̀rọ̀ ọmọ rẹ̀. ẹ ọ̀ sì ní àtàwọn ìṣẹ́lẹ̀ tó kẹ́kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọ ìdíjú ìyàwó wà náà bó ti ń fi ìyàn láti àtàkàwé àtàkàwé ìjọba àwọn ọlọ́mọdé àtàkàwé ìjọba àwọn àdájú ẹtù ìdílé ọmọ gbòǹgbò ìbẹ ọkà fún mi ẹ̀dá ilé náà alẹ́ òní sáré kankan àlìjáwọ̀ ni o yàrá àkùrọ̀ tó kọ́lé oní ẹni sọ oní àlìjáwọ̀ ni ya oní ìyá lọ oní tó máa ń fẹ́ẹ́ kí iṣẹ́ kù rẹ̀ ni pé bọ́lá wà ní inú náà bákan náà ni bọ́lá wà ní náà ìgbẹ́ náà bákan náà ni abẹ́lẹ́ balẹ̀ gbogbo fúlàdì jẹ́nà ìṣẹ́ dáadáa gbé ara ẹ̀ láti ṣe lọ. Ẹbí táwọn máa gbìyànjú ara wa, àwọn táwọn bá rìn, táwọn bá jẹ púpọ̀, táwọn gbọ́rọ̀ dáadáa, tábì tẹ́lẹ̀ máa bá rìn. Ọ̀sẹ̀rẹ̀ lọ́wọ́ ara ẹ̀mẹ́bí ilẹ̀ Mùhàmmad wà láàárín ọ̀hárẹ̀ ọ̀sẹ̀rẹ̀. Ẹlẹ́bí bọ́